ibo gangan ibo lẹ ń lọ bàbá. ẹ fẹ́ jẹun ẹ ti jẹun àárọ̀ ẹ bá ń kó bíi five thousand lọ kí ló ń ṣe yín torí mo rí bẹ́ẹ̀ ṣe ń rìn ló jẹ́ kí n rí fáàsì padà wá. ojú yín ò ríran dáadáa kí ló ṣe yín kí ló ṣe yín lójú. glaucoma pẹ̀lú àwa. ọ̀la náwó náwó náwó náwó mo ti ta gbogbo dúkà tí mo ní irú jíìpù tí mo ní tó jẹ́ sùúrù kí yìí mo sàn ọ́ìlì tó mọ́ ta gbogbo ẹmu ló ń gbàǹjo tó ń lè tọ́jú ojú ìkọlà. ẹ ta gbogbo ohun tẹ́ ẹ ní ní gbàǹjo láti tọ́jú ojú yìí. ó ẹ dákun ẹ má bínú. ẹ má bínú ẹ dákun. ẹ rọra ẹ má bínú ọgbọ́n tó mú nítorí ojú kójú ojú ìkọlà. pé ọmọ wa dì sáré fún ojú ìtí ọ̀wà alágbé ọmọ wa lè sọ̀tì. àwọn èèyàn tí wọ́n wá dókítà kan wọ́n wá gbé wá bá wọn pé kó wá bá ń ṣe é. one one na one hundred fifty thousand ó ní irun oògùn kan ó ní seventy five ó ní sìrà kan seventy ó ní ní nígbà máa mú inú omi olójú mi ó ẹ ra oògùn kan seventy five. ìkan seventy five ìkan seventy. ẹ ra oògùn kan seventy. bẹ́ẹ̀ni ẹ làwọn bá ń dànù mi ẹ làwọn ọ̀ọ́dà rẹ̀ ni o sì lẹ́lẹ́rìí nọ́ọ̀sì mi gan tí máa ń tọ́jú mi gan lẹ́lẹ́rìí àwárí owó. n tó ṣẹlẹ̀ ni pé àwa ń bọ̀ láti travel òun la rí yín ní sàwá kan kọjá lọ àwọn èèyàn lè rí wọn báyìí mo rí bẹ́ẹ̀ ṣe ń rìn ló jẹ́ kí n wá páàkì sẹ́gbẹ̀ẹ́ yín pé kí ló ṣẹlẹ̀ ẹ wá lẹ́ẹ̀ fẹ́ lọ jẹun ni ẹ gbà ẹ kọ́kọ́ fowó ilé ìjẹun náà ẹgbẹ̀rún márùn-ún nù ẹ dákun bàbá o torí Ọlọ́run ibo lẹ ń gbé ládùúgbò yìí. ilé mi wà lókè lẹ́yìn ilé jámàsì ń bẹ̀rẹ̀ ilé bàbá pupa. ẹ bó la ṣe lè béèrè yín tí a bá fẹ́ mọ ibi tẹ̀ ń gbé. sẹ́yìn ni bàbá pupa. one fifty thousand lẹ́lẹ́ need. bẹ́ẹ̀ ni bó ṣe rí mo sọ fún yín ẹ̀yin gbé ń débi mo ti fẹ́ ṣe èmi ìmọ̀ ọlọ́pàá kò sí wàhálà pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ó yàn láàánú tì í àwọn ọmọ yín ń kọ́. gbogbo wọn wà gbogbo náà ti tà lójú ìlú tirẹ̀ wọn nígbà tó fẹ́ ṣe láàṣì yìí ní ìsìn tó pè wọ́n wọn láwọn lágbára kan tá lè rí ní gbogbo àwọn làwọn ti tà táwọn sọ pé bàbá kọ́ lọ sinmi kọ́jọ́ mọ́ káwọn máa wọ́wọ́ oúnjẹ fún mi àwọn olówó tà tún lè fi ṣe ojúmọ́ o wọ́n ti náwó náwó ọlọ́run bá wa san wọ́n lẹ́sàn-án olóore ẹ pẹ̀lẹ́ bàbá ẹ mọ́ di ẹ dákun ẹ mọ́ ẹ wá bàbá tẹ́ ẹ bá rí one fifty thousand yẹn nísìn. ẹ bẹ́ẹ̀ ni bá ẹni yẹn lójú mi ọ̀la kódà níjẹta méjẹta rẹ̀ kárí sátọ̀dà rẹ̀ mo lọ́dọ̀ obìnrin ẹ̀ mo ní ẹ lójú mi ọ̀la ìdẹ́rẹ́ tó ń gba one fifty thousand ká bá wá owó yá mo ní mò ń wọ́nà láti yẹ fi ilé mi yáwó. ẹ fẹ́ fi ilé yín yáwó torí one fifty. bó ṣe nu bàbá mi ń gbójú ọ̀wá rí na tí mo sì lágbára àti ṣiṣẹ́ mo lágbára tẹ́lá mò ń wà á ní ìsọ̀lẹ̀ kódà gan tí májúwe kọ́pìnì mi fi láti tó ń jẹ adìẹ ní pòdo. ibi ẹ ti ń tó ń jẹ adìẹ ń pòdo. ń pòdo ààrùn tí mo sí bẹ́ẹ̀ ni mo ní bàbá kó wa tí mo sí bẹ́ẹ̀ ni mọ́ọ̀ ni mò ń jẹ ọ̀gá mi ń jẹ́ mọ́ọ̀ wọ́n gborúkọ ńlé mi lórí mi mo jẹ́ mo tẹ́ bá dé igú fúláwà lónìí ẹlẹ́gbẹ̀rẹ̀ bàbá mọ̀. kàbá dé igú fúláwà. lónìí tẹ́ bá lẹ́gbẹ̀rẹ̀. kàbá béèrè bàbá mọ̀. bàbá mi èmi ni wọ́n mọ̀. ẹ̀yin lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. èmi mò ń jẹ́ bẹ́ẹ̀. ẹni tí mo fi bẹ̀ náà ni a tún pè ní mọ̀ tẹ́ bá ní ọ̀gẹ́ ẹ̀ gàgàn lẹ rí yóò gbèmí yóò yóò gbèmí hmm, ah, hmm. ni pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run tẹ́ ẹ bá ti jẹun tán ibo lẹ ti fẹ́ lọ jẹun níbi búkà ń bẹ̀ ọ́ màá ní kíkan náà àwọn ọmọ mi ó sọ̀kalẹ̀ nísìn <coughs> kan wá báyìí ń bẹ̀ wọ́n wàá mú yín wábi tí mo wà òun mú yín wábi tí mo ń lọ ládùúgbò yìí pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run bá mi fún yín yóò fún yín lálàáfíà ẹ ṣeun bàbá àmín ya Allah. Inshallah, شاء الله ẹ̀yin èèyàn wa bí mo ti rí bàbá yìí tí wọ́n rìn nísìnyí nìyẹn kódà mo ti mo ti drive kọjá wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìn so mo kàn wá mú rìfáàsì padà láti wò pé kí ló ṣe àgbàlagbà tán rìn báyìí láì rọmọ kankan fà wọ́n lọ́wọ́ òun mo ṣe wá ń bi wọ́n pé kí ló ń ṣẹlẹ̀ so bí mo ṣe bí wọ́n kó tó di pé wọ́n máa sọ̀rọ̀ púpọ̀ jù ni mo ṣe ní kí n jẹ́ kí àwọn èèyàn ó rí i pé ẹnu ẹni tá a lè ṣàánú fún làwọn náà pẹ̀lú ògo ọlọ́run nínú fíṣẹ̀bí lè láì táwọn èèyàn wá ń fún wa tí wọ́n ti ń dájọ́ so one fifty thousand naira àti ná ọ̀pọ̀lọpọ̀ owó nínú owó náà tá a ti fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní odidi owó láti fi wá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe láwọn tá a lè máa gbé sórí social media ẹ mọ̀ pé mi gangan náà fúnra mi èmi èyí taratara láyè <coughs> travel lèmi náà ti ń bọ̀ báyìí so ṣùgbọ́n mo ní láti ṣe eléyìí àwọn tá a ti fún lówó wọ́n ti pọ̀ rẹpẹtẹ <coughs> tó yẹ pé mi ò lè máa ṣe fídíò wọn sí online láti pé òun mi ti ṣe díẹ̀ mo fẹ́ ní kàtá ni ẹ bínú so a lè máa ṣe fídíò ọ̀pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n báwọn náà bá wà lọ́nláì nísìnyí ó yẹ káwọn náà lè sọ̀rọ̀ síta láti jẹ́ ká rí i pé kí wọ́n fi ṣẹ̀rí pé ah, wọ́n fún wa o wọ́n ṣe fún wa o so then a lè post àwọn receipt a fi bùn àwọn èèyàn ní owó nínú fíṣẹ̀bílì láì tẹ̀yìn èèyàn ń tẹ̀yìn èèyàn ń fi nǹkan sí yẹn so fíṣẹ́bílì láyé ẹ nísìn in tó sì wà ń bẹ̀ ó ti yẹ kó lékè one fifty thousand pẹ̀lú ògùn ọlọ́run bàbá yẹn ẹnìkan kò tí ì sọ̀kalẹ̀ náà yín aláàárẹ̀ mọ̀ nìyí ẹ sọ̀kalẹ̀ ẹ lọ bá bàbá yẹn bí tọ́wà ó tó di pé wọ́n ó lọ jìnnà kẹ́nìkan lọ bá bàbá wọn <clears throat> so a ní láti ṣètò láti kún bàbá yìí náà lọ́wọ́ kọ́lọ́n kọ́ láàánú Muhammad kó jẹ́ kí wọ́n kó bá wa ṣàlékún àlàáfíà fún wọn kó má fa burú ṣe ẹnìkọ̀ọ̀kan wa náà láàánú wa Muhammad sallallahu alayhi wa sallam èèyàn wa lẹ́lẹ́fẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tá a bá ti rí tó nílò ìrànlọ́wọ́ yìí ká máa gbìyànjú láti ṣe fún wọn bàbá pupa ni bàbá yìí wọn láwọn ṣiṣẹ́ ní. Ni iléeṣẹ́ golden flower àbí nǹkan gẹ́gẹ́ bí wọ́n ti sọ nísìn so a ṣèrànlọ́wọ́ ní tá a bá lè ṣe nípa ọ̀rọ̀ tó ní one fifty thousand yìí wọ́n láwọn ọmọ àwọn ti náwó náwó náwó nígbà tó tún di pé ọ̀rọ̀ míì tún ti ṣẹlẹ̀ ni wọ́n fi sọ pé bóyá káwọn ọmọ fún bàbá lówó oúnjẹ lásán <coughs> oúnjẹ ni bàbá ń wá lọ yìí pẹ̀lú ògo ọlọ́run á padà délé bàbá yìí nísìn Inshallah, allah rahman ọlọ́run ní fi wá sílẹ̀ àní ká máa fi gbogbo ọ̀rọ̀ náà sí etí gbọ́ yín ni.